بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وأهله أصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته صلاتي أتوقع كبير ممكن العقيدة الواسطية العقيدة الواسطية lẹ́tà ni èyí tó jẹ́ lẹ́tà ìwọ̀nba tó sọ nípa àjọ kan àwọn àdìsúná olùjọ́wọ́ra àwọn tó dúró lórí ìlànà níbi sọlá àdìsúlá tó tún àkójọ sórí rẹ̀ lórí pé ń tó ṣe tíra yìí náà ni شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى wọ́n ń pe tíra yẹn ní al-Aqidatu al-Wasitiyya nisbatan wọ́n lọ fi ti Madinatu Wasita Madinatu Wasita fil Iraq èyí tó kalẹ̀ sí ilẹ̀ Iraq wọ́n má gbàgbé pé sáàmù náà ló kó ilẹ̀ Iraq sínú sáàmù àtijọ́ ló kó ilẹ̀ Iraq sínú nínú sáàmù láti Iraq láti rí Oman láti rí eh, ibi tó ń pè ní Jordan Jordan ibẹ̀ náà láti rí kìtàwọ̀ Gaza ẹkùn Gaza kìtàwọ̀ Palestine nínú àwọn ilẹ̀ Iraki lọ́wọ́ abẹ́ nínú àwọn ilẹ̀ Sham lọ́wọ́ Iraki yẹn tí capital city rẹ̀ jẹ́ kiri Baghdad ó pe àkídà yẹn ní àlẹ́ àkídà tó àlùwàsó tó yíya tó láti lọ fi ti ìlú kan tó ń pè ní wàásù ìlú tó ń pè ní wàásù ní ilẹ̀ Iraq ẹni tó jẹ́ aláṣẹ ìlú yẹn òun ló rìkwẹ́sì lọ́dọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala kíkọ́ kọ àdìọ́kàn kan tó jẹ́ àdìọ́kàn gbé tán yóò kó gbogbo ọ̀rọ̀ ìmánì sínú. yóò tún wá jẹ́ wọn ọ̀bà kò sí pé yóò jẹ́ tòun yóò dẹ̀ jẹ́ táwọn aráàlú òun tó gbé yẹn mọ̀ pé ìlú òun ni wọn kọ lẹ́tà yìí fún àkídà yẹn àbí àdéhùn yẹn máa kó kó gba àdéhùn sínú lọ́rọ̀ Qur'an ọ̀rọ̀ sunna ijma salaf wo yìí àwọn nǹkan tó kó sínú láwọn tọ́pìkì kan tírìtì bẹ́ẹ̀ nǹkan tó kẹnu al-asmaa wa sifaat al-asmaa wa sifaat àwọn orúkọ ọlọ́run ọba ṣáná àti àwọn ìròyìn rẹ̀ tó da orúkọ rẹ̀ tó da ìròyìn rẹ̀ tó ga pẹ̀lú fífi rinlẹ̀ mú tọ́lọ́run fi rinlẹ̀ fúnra rẹ̀ nínú tírà rẹ̀ lórí àwọn òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam nínú àwọn orúkọ ní nínú àwọn ọ̀rọ̀ yẹn ni láì ní fi àfijọ́ sí láì ní má pẹ̀rẹ̀ wá láì ní takò láì ní wá tùmọ̀ mí fún. nínú nǹkan tó ń tírìtì nínú tíra yìí àwọn ni àlè ìmánu bil qadar àlè ìmánu bil qadar nígbàgbọ́ sáyẹn náà ènìyàn mọ́ àgbà àwọn ọmọọ̀rọ̀ tó bil qadar àgbà àlè àìlùmọ́ wal kitabatu ìmọ̀ ìpè ìmọ̀ ọlọ́run kárí gbogbo gbogbo àlùkìsà àtú ọlọ́run kàkọ́lẹ̀ gbogbo nǹkan àlùmọ̀ṣe àtú ìmọ̀fẹ́ ọlọ́run ọlọ́run borí gbogbo ohunkóhun ìfẹ́ alhálùkù àti ṣíṣẹ̀dá nǹkan ṣíṣàmùsẹ̀ rẹ̀ tí ààyè tó kó sínú àlè ìmánu bìlì ọ̀mìlà áhẹ́ nígbàgbọ́sọ́jọ́ ìgbàlùkọ̀ yà mọ̀ pẹ̀lú gbogbo ohun tí ní sílá ọ̀sán lámúrò wà ń parẹ́. بما وليس في الحياة البرسخية يسميه عفنو في جاياتر يسميه نعيم القبر وعذابه وعذابه كان جندي جندي سروسة اسمه فرا سراتي في قجبه هاتي باسي جسنا سيوا الجنة ني أبينا ọlọ́run ká tí tíra rẹ̀ kó sínú ọkọ̀ alìmánu wàlàmàlì kéèyàn ní ìmánu kó dẹ̀ ṣiṣẹ́ ọ̀rọ̀ tí ó fi kí àṣà pé àṣẹ ìmánu kọ́wọ́lọ́n wàhámàlì ọ̀rọ̀ ni ìṣe ni ó lè lé sí pẹ̀lú pẹ̀lú tọ́lọ́ ó sì lè dínkù pẹ̀lú kẹ̀lẹ́ ọ̀ pẹ̀lú àpàṣọ lọ. nínú nǹkan tí tíra rẹ̀ kó sínú kó àdéhùn àwọn sàhábà àti àwọn tó ń pè ní ahlul bayt àwọn fámìlì ànábì gàngàn pé aṣọ yẹ ká nífẹ̀ẹ́ wọn ah, kábẹ̀ kó kábọ́sẹ̀ kó lójú ọ̀nà àwọn oníbíjà níparí nù kẹtàlá nù tíráyì ó sọ̀rọ̀ alikaramat alikaramat wọlé tìrà àwọn àpọ́nlé àti títẹ̀lé ìlànà kàràmáàtì yẹn tó máa ń jẹ́ tàwọn ẹni ọlọ́run mọ̀jísà tí wọ́n máa ń lọ fi ti àwọn ànábì ọlọ́run òun ni àwọn òmùrù tó jẹ́ kàwárí kò láàdà àwọn kan tí ò kọ́mọ̀ láti rí bẹ́ẹ̀ ọlọ́run wa ní kọ́ tọwọ́ ẹnìkan sẹ̀ àwa wò ta lọ tọwọ́ ẹsẹ̀ kí ni sì kọ́mọ̀ ẹ̀mí ẹ̀ tó bá ti gbígbọ́ba ó di kàràmà ẹ̀mí ẹ̀ bá jẹ́ àwọn ànábì ọlọ́run wọn pè ní àyà ìmọ̀nà àwọn kẹ́lìmọ̀ mustahadasa wọ́n á tún máa pè ní mọ̀jíza eré làwọn díẹ̀ nínú nǹkan tí wọ́n yanjú rẹ̀ nínú tí a kan pè ní al-aqidatul wasatiyya. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق أني الحمد لله طبعا الحمد ìtumọ̀ rẹ̀ ní jẹ̀mí olùmọ̀hámídì gbogbo alifọ̀lá àmọ̀tánwó tó wà bẹ́ẹ̀ ọkọ̀ fi lè kó sínú gbogbo ẹ̀yìn ẹ̀yà gbogbo ẹ̀yìn ẹ̀yà lílá láàmú yẹn lè lè ṣe kọ́k ẹni tó lẹ́tọ̀ọ́ sí gbogbo ẹ̀yìn ẹ̀yà náà ní allah allah allah wo alẹ́ ni àwùsálà rasulahu lil huda èyí tó ṣe fọ́nrán ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú mànà àti inilhaq àti ẹ̀sìn òdodo tí ṣe ẹ̀sìn islam. yòdìhìrọ̀ ala dini kulli. ọlọ́run wá sí bẹ́ẹ̀ yòdìhìrọ̀ hu ala dini kulli kó lè fi ẹ̀sìn islam yẹn borí gbogbo ẹ̀sìn yányá. kafa billahi shahida. àti fọlọ́run ọba yẹn wọ́n ti tó ní alẹ́ rẹ̀. wa ashhadu an la ilaha illa Allah. وحده لا شريك له àti pé mò ń sẹ̀rí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lọ́dọ̀ àyàfi tani àfi Allah ọ̀kan ṣoṣo wá ní ọlọ́run yẹn kò sọ̀rọ̀ gan fún. إقرارا به وتوحيدا. إقرارا به lẹ́ni tó fìdí wọn táwí múlẹ̀ وتوحيدا ní ẹ̀sìn fún sọlọ́run lọ́kàn lórí ohun tá a sọ yìí. وأشهد أن محمدا عبده ورسوله. àti pé mo tún sẹ̀rí pé lọ́jọ́ Muhammad. صلى الله عليه وسلم تسليما مزيدا صلى الله عليه وعلى آله وصحبه اللهم بني سنكف النبي تعالى لله وصحابه وسلم تسليما مزيدا قلت بني سيولا مقبوه وبني سيفه اعتقاد الفرق فرقة الناجية المنصورة إلى قيام الساعة أما بعد أما بعد فهذه أبي فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة إلينا ديوكا الفرقة الناجية àwọn ikọ̀ tí أو àwọn tí wọ́n ti لنا la tànà ìsọlá àsálà tó gbọn ọlọmọ àparẹ àfẹyọkan àdéhùnkàn àwọn ẹyọkan ni wàhálà fẹ sọ ìtura àwọn náà lọkàn wa alimọ̀nsóorọ́ tó ti padà sí máa fún ọ láti lẹ́yìn hàn títí dijọ́ gbẹ̀ndà lùkìyàmù. tó ti fáwọn ènìyàn ikọ̀ míì tí wọ́n tún jẹ́ náà ní àlùsùnà tí olùjẹ̀wọ̀n àwọn tí wọ́n dúró lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n tún wá kójọ lórí ẹ̀ ló fi já sí wípé. ìkọ́ni wọ́n wí ilẹ̀ kọ́ni ìtumọ̀ kan náà ni àwọn ní al-firqatu an-najiyah àti at-ta'ifatu al-mansura ahlu al-hadith ahlu al-ittiba' ahlu as-sunnati wal-jama'ah al-ghuraba'u as-sawadu al-a'zam gbé kọ́ni pátá kọ́ wọn náà ni àwọn náà tún ní as-salaf. معناه أنه يرزقك عنه أهل الحديث أهل الأثر أنا يرزقك أهل الاتباع كمان يقول wọ́n fi yàyà lẹ́nu wá àtẹnìkan lóun bá dókítà nínú àkìdá oní àwọn ọmọ káwọn alùsùnà lòun mọ̀ wọn káwọn kan tún bẹ tí wọ́n pè ní sálàf àti asálàf àti ahlùsùnà wàlìjàmáà. ìtumọ̀ kan náà gbogbo ẹ̀. ó ní kí ni wàá nàdí ọkàn àwọn ènìyàn. ìmánu bíláà. wọ́n mọ̀lá ìkàtúntì ó ní wàá hùwà ìmánu bíláàhì òun náà ní ìnígbàgbọ́ sí Allah mọ̀lá ìkàtìhì àtàwọn mọ̀lá àtàwọn àti mọ̀lá ìkàbí mọ́ná àwọn ọ̀rẹ́ ń fẹ́rẹ̀ ìwọ̀n yẹn séèyàn ìwọ̀n yẹn séèyàn tọ́lọ́run dá wọn láti inú mọ́lẹ̀ pé láyé àkùlù náà wà láyé ṣọ̀rọ̀bù wà láyé tánà sàlù wọ́n yé jẹun yé mu wọ́n yé sì bímọ. àti láyé àsùn aláha máa amára hún wọ́n yẹ fàálù náà má yọ̀ mọ̀ àwọn màláyíkà yẹn ni ọkùtù bẹ́ẹ̀ àtàwọn tí ara rẹ àfihàn gbàgbọ́ tí ara Ọlọ́run àtàwọn ọ̀rẹ́ ti Ọlọ́run ìbáàfin آه، البين الجندي أرجع بين دي بعد الموت لن يكون غالبا وقتها في كوكو كون كتما هذه الثانية آه، باقي دعوة أهل السنة البين دي بعد الموت والإيمان والإيمان بالقدر خيره وشره آه، يعني يعني ما أقول في كسر يعني بالا والإيمان بالقدر خيره وشره àti ẹ̀mí gbàgbọ́ sáyẹ̀mọ́ olóore ni. àti ọ̀bùrù ni ẹ̀rí kí wọ́n dáhùn mú wa padà dáhùn mú wa padà ọmọ ẹ̀fẹ́ ọ̀rọ̀ kọ́dà ọ̀rọ̀ kan pa mi ó lè sọ ẹ̀dá láì mọ̀wé ẹ̀gbà kádàrà gbọ́ lè sọ ẹ̀dá láì mọ̀wé ọ̀rọ̀ ìmánu bìláyì. ìmánu bìláyì alìmánu bí máa wá sọ fàbíyì náfṣàhù ìkìtàbí. yáà o nínú onígbàgbọ́ sọ́lọ́ ẹlòmídé wa kà túmọ̀ àlìmánù bìlá ẹ̀ka fi ṣẹ̀pọ̀nà nínú onígbàgbọ́ sọ́lọ́ òun ni àlìmán ìnígbàgbọ́ sí bìmọ̀ wa sọ fàbí hẹ́ náfà òun fi kíkà bẹ́ kí ẹ nígbàgbọ́ sí ohun tọ́lọ́ fi ròyìn ara rẹ̀ nínú tíra rẹ̀ وصفه وبما وصفه به رسوله صلى الله عليه وسلم àti kéèyàn dẹ̀ ti nígbàgbọ́ sí ohun tí ànábi sọ̀lá àdàsọ́lá ti sòjíṣẹ́ ọlọ́run tó fi ròyìn ọlọ́run tó fi ròyìn ọlọ́run tábà wá fi ìgbàgbọ́ yẹn rinlẹ̀ nínú ọ̀yẹ́rì àti yìí wàlá tààtì àdẹ̀ ní takò táwa sọ pé kò sí ìmúgbọ́lódé. من غير التكييف لازم درس التكييف والعكيف تكييف ولا وسيري ولا تمثيل يقولون ما قرر رواه بل يؤمنون بأن الله سبحانه ليس كمثله شيء وهو السميع العليم. أنا بيقول بحاول داقين أهل السنة يا وأنا بعد بسيطة بأن الله فلا tó الله ها ليس كمثله شيء sọ̀tàmí lè وهو السميع البصير لكن أم باهم قوم أسيت أم يوم قوم أم يوم قوم ستشغل آية إليك القراءة فلا يكون عنه ما وصف به نفسه أو أهل السنة يا تعرف الجوان أو yìí ṣàtakò wọn yìí ti dànù في lọ́dọ̀ àlá ìmú tọ́lá ń fi ròyìn ara rẹ̀. wala yuharrifuna kó láàyè rẹ̀ ká bọ̀ túmọ̀ rẹ̀ sí. àwọn ẹni yìí dẹ̀ ni wọ́n lè tó ṣe ilhad ìkọjá àlà mímòdì kíkọjá àlà nípa orúkọ ọlọ́wọ́n ọba àti àwọn àyà rẹ̀. wọ́n ọ̀dà nígbà pé báyìí ni nǹkan yìí ṣe rí. bísí fàtí kọ́lùkẹ́ wọ́n ọ̀dà ní kí àpẹẹrẹ fíròyìn ọlọ́wọ́n ọba tí wọ́n wá máa pẹ̀rẹ̀ wá tí wọ́n gba pẹ̀rẹ̀ ìyẹn ẹ̀dá ọlọ́run. yàrá o sọ hàlàhù lásàmì ìjẹlẹ̀hù. nítorí pé ọlọ́run ọ̀lẹ́ni tí wọ́n jọ jẹ́ kọ̀ọ̀kan náà báyìí pé tòun orúkọ ni tí màá wà lára ń tọ̀. kò sẹ́ni tí wọ́n jẹ́ kó fún ẹni tó jẹ́ akẹgbẹ́ rẹ̀. kò sí ẹni tí a lè sọ pé a lè fi a sì gbọ́dọ̀ ṣàfihàn ọlọ́run ọba pẹ̀lú àwọn ẹ̀dá rẹ̀. ọlọ́run ló mọ̀ nípa rẹ̀ jù ó sì mọ̀ nípa àwọn nǹkan tó yàtọ̀ sí. àwọn ló sòdodo jù lọ́rọ̀. ọlọ́rọ̀ rẹ̀ dájú. jẹ̀dá rẹ̀ lọ. ثم رسله صادقون مصدقون musadakuna àbí àbí masudukuna ìwọ ní mẹ ìtọ́jú ti ní yí masudukuna ní mẹ́mẹ́ so oní súnmọ́ rusuluhu lẹ́yìn náà ní káwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run sọ́ọ̀dì kúnà olódodo ni wọ́n masudukuna tá a gbà wọ́n lódodo. بخلاف بخلاف الذين يقولون عليه ما لا يعلمون. أيوه. أيوه. أيوه. أيوه. أيوه. أيوه. أيوه. ولهذا قال سبحانه وتعالى سبحان ربك رب العزة عما يصفون مما فعل داره رب العزة وبعثوا نيوغو عما يصفون تطعيا روين تيوان روين وسلام على المرسلين تريد على فيها يعني تريد على بعض كتنو kọ́ máa jẹ́ sí gbogbo àwọn ọ̀rẹ́ ń ṣe ọlọ́run ọba. àyíké pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí náà ni Allah ní ilé gbogbo àgbàlá yìí sọ́tù sọ fún àti àwọn ètì wọn ètì tí wọ́n ètì tù. فسبح نفسه عما وصفه به المخالفون مخالفون ọlọ́run wá fọ rẹ̀ mọ́ ọ fọ ara rẹ̀ mọ́ nípa ohun táwọn ẹni tó وسلم على المرسلين السلام عليكم ورحمة الله بسلامة ما قال ما قالوه من النقص والعيب àwọn náà gbẹ̀sẹ̀ wọ́n sí nítorí pé ohun táwọn rẹ̀ ń ṣe ọlọ́run ọba ń fi ń ròyìn ọlọ́run tiwọn ọlà kúrò nínú àbùkù àtàlébù ọlọ́run wá sálámà táwọn náà pé àlàáfíà máa jẹ ti yín ẹ̀yin tẹ tẹ tẹ ròyìn mi pẹ̀lú ohun tó lábàá wọn ọlọ́run jẹ ti yín náà. وهو سبحانه وهو سبحانه قد جمع فيما وصف به نفسه ولا لا الله سبحانه ودي كل جانب يوتف رجاء بين النفي والإثبات رجل بابا بين النفي والإثبات لا يلوري لا يمكن النفي يساتاكو تítí dànù wàlẹ̀ ìsìbàtì àti fífi rìn lẹ̀ méjèèjì فلا عدول لأهل السنة والجماعة عما جاءت به المرسلون nítorí bẹ́ẹ̀ ajá sí pé kò sí fífì àwọn ahlu sunna wal jamaa wọn ò fi kó níbi táwọn òjíṣẹ́ ọlọ́run mú wa. nítorí kan ní àwọn òjíṣẹ́ ọlọ́run yẹn as-siratul mustaqim ni ojú ọ̀nà tó dúró lọ́gbà ni. صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ojú ọ̀nà àwọn ẹni tó ṣe yí pé ọlọ́run ṣe dára fún nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn olódodo tó pọ̀ nínú àwọn tó kúkú jẹ̀rì nínú àwọn ẹni rẹ̀. وقد دخل في هذه الجملة ما وصف به نفسه àwọn ló ti wọnú sẹ́ńtẹ́sì yìí ọ̀rọ̀ eré yìí tá à ń sọ yìí wọ́n wà sọ́fà lọ́hùn bìí nafsa hó ní tọ́lọ́hún fi ròyìn ara rẹ̀ nínú sọ́tò ikhlas. sọ́tò ikhlas tó ṣe déédéé wọn àfọ tẹ́lẹ̀ nínú al-Qur'an. níbi tó bá dé là ń sọ báyìí pé. olùwọ́ sọ́kùnrin náà ni Allah tọ́jú ẹ̀yọ̀ kan ṣoṣo. wọ́n tún wá jẹ́ ọlọ́run tá a máa ń sìn àṣọ̀nàdú tí ò níkùn tí ó fi jẹun tàbí ká pè é ní alimakoso ọ̀gá ìjọba onúkàn. lẹ́mìíyẹ́lì ni wọ́n lẹ́mìí yóò láyé. ọlọ́run yóò bí wọn bẹ́ẹ̀ sì ni wọ́n bí. àti pé kò sí fọlọ́run ọba aláfijọ́ kankan tá a lè fi bọ́ bọ́lá ṣe ròyìn ara ẹni ọlọ́run ọba bẹ́ẹ̀. وما وصف وما وصف به نفسه في أعظم آيات في كتابه tó fi jáde pé àwọn èyí tá ń kà yìí àwọn gbé tán tí wọ́n bá ń pè ká lọ lọ́rùn rí ìpè dàrẹ́ ní wíńdọ́ ni èsì rẹ̀ ní sọ́tòlá class àti ayatul kursi àti ohun tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ fi أعظم آيات níbi àyà tó tóbi jù fi kitabe nínú tírà rẹ̀ ṣe ìfìyàpó nígbà tọ́lọ́run sọ báyìí pé. الله لا إله إلا هو الحي القيوم يعني الله يعني تعمل لا إله إلا هو الحي القيوم قسني طلت أسيجا سلودو أفون ينا تجا الحي ọba àlàyé tí ò ní kú láéláé àlẹkọ yìí ó tó لوري jọba tó dá لا تأخذه سنة ولا نوم هذه صفات يعني آه، النفي لليه تبينتي بس يستطيع أن يتعافي إثباته فلو الحياة والقيومية نثبتهما لله سبحانه ثم ننفي عن الله السنة والنوم ما كم يجي ها ìròyìn sògòtì yà mẹ ìròyìn ìmọ̀fí yà mẹ èyí tẹ́ lè dànù kó fọlọ́hùn èyí pé gbogbo ìròyìn ọlọ́run pátá ń fìdí nǹkan múlẹ̀ fọlọ́hùn dúró oorun ní ìsìn sọgbọ́dọ̀ fi rìnlẹ̀ fọlọ́hùn ògbé sọgbọ́dọ̀ fi rìnlẹ̀ fọlọ́hùn lórí pé àyà yìí gbé tẹ́gànrin nípa pé ta lọ lọ́hùn tí dídìrín ní wí ni tó di rẹ̀ ní ìsìn ọlọ́run tá a máa ń sìn yàn la ilaha illa huwa al-hayyul qayyum ọ̀sẹ́ni tọ́lẹ̀tọ̀ sí ìjọsìn lóòdù àfọwọ́n yẹn náà ẹ jẹ́ kí ni al-hayyu ẹ ní al-hayat al-kamila ad ẹ so ìsẹ̀mí láéláé ti ń bẹ fún al tó tún wá dá wa ẹsẹ gbogbo èèyàn ní ayé nígbà yàrá máa ń dìpẹ́ǹdì lórí ẹ̀ ọlọ́run ò dìpẹ́ǹdì lórí ẹnikẹ́ni kódòhùn sinatọ́n ọ̀gbẹ́ ò lè gbọ́lọ́hùn mú sọ ìròyìn tó ti pé nẹ́ǹfì ánìláì sùhánà ọ̀gbẹ́ ò lè gbọ́lọ́hùn mú ọ̀gbẹ́ ò lè mú dání ọ̀run kù wọ̀lá àná bí lè nǹkan sí ọ̀run. gbogbo ohun tí ń bẹ ń sọ́nà ọlọ́run lónìí àti ohun tí ń bẹ nínú ilẹ̀ ọlọ́run lónìí. kò sẹ́ni tó lè sì pẹ̀ lọ́dọ̀ rẹ̀ àfi pẹ̀lú mọ̀ rẹ̀ kéré pé wọ́n kẹ̀ wá káwọn ọ̀daràn kan wá lóòótọ́ ìsìnkẹ́ ń bẹ káwọn ànábì ọlọ́run fáwọn màláìka àtàwọn míì náà láwọn ẹlòmíì tọ́lọ́run ó lè fi ta lọ́rẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sì pẹ̀lú yọ̀ǹda yàlẹ́mu máa bẹ́yìn àìdíhìn wà máa kọ́lé. gbogbo àwọn eléyà ń fi ìsìbáàtù gbogbo ohun tí ń bẹ wájú wọn ọlọ́run mọ̀ ohun tí ń bẹ lẹ́yìn ọlọ́run mọ̀. wàlá ìṣèpò náà di ṣe ìmìnà ìlmi yìí ilá bí máa ṣá. ọlọ́run ni wọn ò lè rọ kiri káàkiri ká nínú màlọ́ọ̀ tí wọ́n mọ̀ pé bọ́lọ́run ṣe rí ní èyí ilà bí máa ṣá àfi wọn bá tọ́lọ́run bá fẹ́ kí wọ́n mọ̀ tó fẹ́ lókun kí wọ́n mọ̀ ìyẹn wọ́n sọ. àga ọlọ́run ọba wọ́n fẹ̀ ju gbogbo sẹ́mi àti ilẹ̀ lọ. wọ́n mọ̀ pé bọ́ọ̀lù ọjà máa kọ́dà ẹni wàá làgà bọ́ọ̀lù yóò ṣe rí. àga ọlọ́run fẹ̀ ju gbogbo sẹ́mi àti ilẹ̀ lọ. ولا يؤوده حفظهما. kò mọ́ kò lè kò lè kágára bọ́lọ́run sísọ sẹ́mi àti ilẹ̀ kò lè wúwo jọlọ́run lọ kó kágára bọ́lọ́run. ọlọ́run ká ah, ó ti pọ̀ jù àwọn ẹnu àwọn sọ́jà nàìjíríà nìsín agbára wọn fà á kìnìún ní ọ̀gá ọ̀yọ́ sèkì lásán gbogbo sọ́jà nàìjíríà wọn agbára rẹ̀ ọ̀ka igbó ọba wọ́n sì mú olókè báyìí wọ́n lè wọ́n bẹ̀ wọ́n ti súnmọ́ báyìí wọ́n wà lé igbó ọba báyìí wọ́n lè dé bẹ̀ wọ́n ní tó bílẹ̀ ṣe pé sísọ rẹ̀ kò lè wúwo fọ́lọ́ balẹ̀ gbọ́dọ̀ ẹ̀ sẹ́yìn àbí gbọ́dọ̀ ẹ̀ ọ̀tá fún kẹgbẹ́jì ojoojúmọ́ lọ lè ọmọ àjà mọ́ ọ̀dọ̀ ẹ̀ wó kan sọ. tí wọ́n bá gbọ́ ọdẹ fẹ́ wà gan agbára wọn yìí káwọ́ kẹgbẹ́jì. ọlọ́run mi dání wá ń sọ gbogbo ayé ń sọ sẹ́mi àtìlẹ̀ tí sọ sẹ́mi àtìlẹ̀ ẹni láyẹ̀ wó dùn fún ayé láyẹ̀ òsèlè kò lè wú ojú ọlọ́run lọ ọlọ́run ah, wa lọ fẹ́ ọba tó ga jùlọ ni ọba tó sì tóbi jùlọ ni. ولهذا كان من قرأ هذه الآية في الليلة nítorí káyà yìí ó kúrò yín ọlọ́run ọba sínú ń ló ṣe wà ń bẹ̀ pẹ́ nǹkan bí káyà yìí lálẹ́. لم يزل عليه من الله حافظ. ọlọ́run ò ní yẹ kò ní gbé yọ sábà sọ ni. فلا يقربه الشيطان حتى. àṣetánì ò ní lè súnmọ́ àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ bẹ́ẹ̀ làwọn olè àwọn olè náà ẹ̀mẹ̀wá àṣetánì ni wọ́n. tọ́ba ní ṣọ́ọ̀fù kakùrù sí yòótọ́ tì tọ́ba ní yàrá akọ̀sí yọ̀ tó sùn àwọn tó tó ṣe gbogbo ọ̀hún tó ṣe àbọ̀ onílé owó akọ̀sí yọ̀ tó tó sùn ọlọ́run òní lé máa sún tọ̀ àti tárí òkè nílé èso mẹ́ni ẹ tí lè fi mọ́ wọ́n pe ṣàìtọ́nú ló wí gbogbo ẹ tó bá ti jẹ́ hẹ̀nà àwọn tí wọ́n wá kó bóòlù yẹn lóru tí wọ́n sọ pé wọ́n lulẹ̀ fún náírà ní ìtàlélẹ̀ náà ní lálọ́ọ̀dù níbẹ̀ sọ̀rọ̀ àbí tí wọ́n ń ṣe ọ̀rọ̀ yìí lè wà gbígbàgbọ́ yẹn bá wà bẹ́ẹ̀ o. àtọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tó sọ báyìí pé. wọ́n fẹ́ sàlàyé kí ni tó máa lè hajj yẹn. pé àlàyé ní àwílẹ̀ kan wọ́n á ní parati alàlẹ́ hajj lẹ́dí láàyè mu alààyè tó ṣe pé òun ò ní kú irú gbogbo adáǹtẹ̀ bíi ìdásìkò kan wọ́n kọ̀ ṣáájú ìyàwó ṣáájú kò sígbà tí ọkọ̀ sí tí ò ní dùn wá torí ọba wa lójijì ààrẹ <laughs> bí gẹ̀ẹ́dì ṣùgbọ́n ọlọ́run tó ń jáláyè láyè mọ́ ọlọ́run tó wá jáláyè òun ni ó ṣe kí ni òun ni kọ́ farati so ó ti fún huwal awwal wal akhir àwọn ajagun ọgbẹ́sẹ̀ àwọn ọlọ́dọ̀ sí ó ní ọlọ́run yẹ huwal awwal òun là kọ́kọ́ òun náà sì tún lọ àṣẹ òun ni ó tún kẹ́yìn àzọ̀hìr òun lọ́ba tó hàn àlùbáwọ̀tẹ́nu òun lọ́ pamọ́ ká lè fojú agbárí rí láyé ṣùgbọ́n gbogbo sẹ́ẹ̀rẹ̀ á ẹ mọ̀ pé àdámọ́ ó fi hàn pé ọlọ́run bẹ̀rù. ìyẹn lè sọ pé ah ìjọ ti fi ìyá ọba wọ ọlọ́run tó má jẹ ẹ̀tọ́ sí mẹ́ yóò sì wọ́n tó tọ́ kò ní sí èèyàn mẹ́ tí kò sẹ́ni tí ń dáhùn sí nǹkan ìgbìrì nǹkan dáhùn àzọ irú ọba tó hẹ̀m pẹ̀lú iṣẹ́ rẹ̀ táàrin ní tàbá àlùbá kínú ọba tó pamọ́ ní òsì fojú agbárí rí láyé wa huwa bi kulli shay'in alim alámọ̀tẹ́tù wà ní nípa ohun gbogbo òsì ohun tí wọ́n mọ̀ kí ló ní kí àwọn tọ̀dọ̀ jẹ ń gba kẹ́sùn ọ̀rẹ́ rẹ̀ ọ̀kọ́ lòhùn ní tọ̀dọ̀ tiwa mọ́yọ́yìn tí a wí mí ń kọ́ lè ní ìkẹ́kẹ́lẹ́ ọ̀kọ́ lòhùn subhana àtàwọn ọlọ́run bá lè gbẹ́ látọ̀sọ báyìí pé wọ́n ń wọ alhakimu kọ́bí ó ní ọlọ́run yà alhakimu ni aláṣepé iṣẹ́ làwọn olùhẹ́kìmọ̀tò báàlì ìkàbíyò afúniléròyìn ọkùnrin nírò ìró ní nǹkan tí ò ní dí kò ní lé ọlọ́run ta tún yẹnu ròyìn rẹ̀ ìyá àlẹ́mu. يعلم ما يلد في الأرض وما يخرج منها ọlọ́run mọ kí ni wọnú lẹ́lẹ̀ lọ òjò kí ni wọnú rẹ̀ lọ ọ̀yà kí ni jáde nù lẹ́lẹ̀ irúgbìn àmọ́ wọnú lẹ́lẹ̀ lọ kí ni jáde nù lẹ́lẹ̀ àwọn irúgbìn ni jáde nù a sì rí ìgbà òjò wọlé ọlọ́run mú kókó jáde sínú jáde mbẹ ọlọ́run mọ̀. tí ìbá wa ṣe dé ẹ wo gba àwọn ìwé wa tó tẹ́gbẹ́ ẹgbẹ́ yìí nígbà tí ẹrù yẹn fi ṣe kínní ẹ rí rí ásáró koríko ẹwúrò kan só nínú rẹ̀ tọ́lá yìí fún bíbà tó gbé òkun lọ títí ọlọ́sẹ̀ kù tó jáde ní gbé ǹjẹ́ ló yẹn náà ni olùjáde èyí tó ṣe pé ẹ̀fọ́ gbúre ní máa jáde náà níbi rẹ̀ náà jáde àlọ́ wa gbè kẹ̀kẹ́ síbẹ̀ kí ọ̀sẹ̀ tó lè kílèmù gba àwọn ọlọ́sẹ̀ tó tọ́ àwọn àjò tà yìí àwọn ala lọ síbẹ̀ yóò ti di ẹ̀fẹ̀ lásán tó ọlọ́run ti mú jáde ìhun tí ń wọnú lẹ́lẹ̀ lọ́lọ́run mọ̀ omi wọn bẹ̀ ọmọ yàkùrù jùmí nìha ìhun tí ń jáde nù rẹ̀ mọ̀ láwọn koríko. ẹ gbé ewu kínní nìsín Afghanistan. Afghanistan ilẹ̀ tiwọn kò sí ohun tí ó jáde ńbẹ̀ ju ìbòjú olóró lọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́wọ̀n àwọn ẹ̀yà àwọn òṣèlú ìjà ìbòjú olóró pé bí bọ́ǹkà bá ti jáde báyìí ní sẹ́ẹ̀dì ọlọ́sẹ̀ tó tó jáde rí àwọn tó ń gbé yàrá òsì jáde rẹ̀ ìbòjú olóró náà jáde. yes fẹ́dọ̀ tó ní Afghanistan. sókè ní jáde ní ọlọ́run mọ́ wọn ò dẹ̀ ní rí tracy sẹ̀ wọn ò sì gbìn àti irú àwọn olóko yàrá yìí náà nìtì ọmọ ìyá kò jù mí nà lọ rẹ wọn ní hikmọ tó wà ń bẹ tó bá lẹ́dàá fi lọ́dún yàrá fún wa káàkiri báyìí lọ́pọ̀ tí ò sí okò kẹ́ tó lè sọ pé òun lọ nítorí òun láàánú ìlú kàtà sí tó bá ti rẹ̀ wá afẹ́ gbó o afẹ́ sè o afẹ́ lọ ni o afẹ́ sè kíníkan ni o àwọn ọba ní dógóyàrò nǹkan ní àwọn ògbà àrùn ìfẹ́ pé ibi tó ọba mọ̀ ọdẹ lọ sọ ọdẹ làwọn sì ń wọ báyìí sọdọ ìlú náà wù ọjà pákó ó di kìnní dànù ọdà níjẹ gbà bí òye ọba dàda ẹ ẹ ní kàdà sí dógóyàrò yìí ọba ti rẹra lọ́nà yòówù ó fi para ó fi para ó mu ó gbó ó sè ó sè rúbẹ láwọn ọ̀lẹ́lẹ́ so kí ni jáde nínú rẹ̀ ọlọ́run àmọ́ yẹn ń zílu mi náà sàmá kí ni sọ̀kà láti sánmà ìkẹ́ ọlọ́run ni wọ́n sọ̀kà láti sánmà àmọ́ ìyá àlejò fi ha ìwọ́n ti ń kun sánmà lọ ẹ̀lmọ́ tó tọ́jú wọ́n yà àmọ́ ló sọ́ọ̀lì ìhòyà rẹ̀ fáwọn ọ̀rọ̀ tó da gbọ́ni lọ sí sánmà ọlọ́run mọ̀ ألا وعنده كما ذكر kọ́kọ́rọ́ kọ̀kọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà tó ti pé pẹsẹntọ mọ àyàfi Allah Nabi sallallahu alaihi wasallam yìí pé mafatihul ghaibi khams àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ márùnún Ọlọ́run sọ ní parí suratul Luqman tọba adéda sọ pé inna Allaha indahu ilmu sa'ah dájú Allah ń bẹ lọ́dọ̀ kìyàmà kọ́kọ́rọ́ kọ̀kọ́ àkọ́kọ́ ni ń jòlá yìí bá parí ọlọ́run lọ́mọ̀ ọ̀yìn náà zélu ní wọ́n yin òun ní ń sòjò kalẹ̀ gbọdọ̀ jọ ọ̀rọ̀ sí táìmù òun ní ọ̀rọ̀ ọlọ́run lọ́mọ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ọ̀yọ́ ẹlẹ́mu máa fi arham ọlọ́run tó máa ti ń bẹ ní àpòlùkẹ́ yàtọ̀ sí ti ọ́fọ́sáàdì ń sọ yẹn náà gbà mí wọ́n lè lọ́mọ àbí ọ̀sọ̀ kádàrà rẹ̀ kí lọ́wọ́ àná àpòlùkẹ́ ọlọ́run lọ́mọ ìkẹta ni ọmọ tẹ̀tẹ̀rì nọ́ọ̀sì mọ́ra tẹ̀sí bùkẹ́tà ni kílẹ̀ ní kan máa ṣe lọ́la ọlọ́run lọ́mọ à ń ṣe dáadáa fún ẹja máa padà sí ibò ìkẹrin ni ọmọ tẹ̀tẹ̀rì nọ́ọ̀sì ìyá àwùjẹ tẹ̀mú ẹ̀mí kọ̀ọ̀kẹ́ òsì náà wọn kù sí ìwé wọn ò ní rí ọtí àti kí ni pọ́blẹ́mù rẹ̀ irú ọkùnrin adédòkun yẹn ní adédòkun yẹn nísìn òkú di aṣọ rẹ̀ wá wọn yà àwọn ẹran ti jẹ òkú rẹ̀ nísìn àwọn olùsìn burúkú tí wọn gbé orí rẹ̀ wọn ti sọnù wọn lè já àwọn ẹran tó ti jẹ ìlú àwọn kòkòrò ti pé bò láìra ìlọlá lọ nítorí bẹ́ẹ̀ ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ gbọ́dọ̀ wọn kù sí ìlú àlè mọkàlẹ Ọlọ́run alámọtẹ ní afúnni níròlẹ wọn ní ìtumọ̀ nfa àti ìfọlọfà ìbènìyàn kò sẹ́ńtọ́ wa mọ̀ ju àlá lọ mọ́ra wọn òye ìlànà máa fi ìbàrúrí wọlé. ọlọ́run máa ń fi ń bẹ lórí ilẹ̀ àti búdò. وما تسقط من ورقة من ورقة إلا يعلمها. ewé kan ọ̀sẹ̀ sì ní dájá bá àfi kọ́ lọ́wọ́ ẹ wá wá dúró ewé tí ń bọ́lẹ̀ àgbẹ̀rẹ̀ àtọ́bá láti gbòòrò rẹ̀ tó bẹ̀ fádà ọlọ́run mọ́. Àlá habbatin fi zulumatil ard. Kóró kan ò sì ní wà nínú òkùnkùn ilẹ̀ báyìí níbi téèyàn ò lè rí náà rí. Bákan náà, wàlá rọ̀tọ̀. Wàlá rọ̀tọ̀ bí wàlá yá gbèsè ní ilà fi kíkà ìlú. Kọ́lá ó tutù ni o, ọgbẹ́ ni o, àfi kọ́ wà nínú àkọọ́lẹ̀ tó kílẹ̀ àpèjì pé ti sọ́ba dẹ́dà. Ọ̀dọ́ nígbà àwọn òsín náà wà lẹ́ àmọ̀rọ̀ ọ̀nà tí wọ́n sọ pé àwọn ni ọlọ́run kan mọ̀ nǹkan jumlatan la tafsila àwọn eléyìí tí wọ́n bá rí Abdullahi ibn Umar rí wọn tó ní a èmi ọmọ yín rí o wọ́n bá padà pàdé ọ̀gá wa ń jẹ́ ògbóǹda àlùkò ìyá wọn tó wá ní ẹni wọn láwọn wèrè yìí bọ́ láyé nígbà pé ìmọ̀ yín rí o ẹ̀yin sọ pé ọlọ́run mọ̀ nǹkan lódìdí kọ̀ mọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀kadà onímẹ́ ọ̀kadà dín lónẹ́ alọ́lọ́wọ́n ọ̀mọ́ bọ́ọ̀ nǹkan fọlá fún mi nìkan kàdà tí wọ́n ń ṣáàjì alọ́wọ́n ọ̀mọ́ fọlá fún mi nìkan lọ́wọ́n mú àtẹ̀sùn. Abdullahi ibùdó ọmọ sọ pé àdàbàrí òní mi nkò kí ni ìmọ̀ yín rí o ìmọ̀ yín rí bẹ́ẹ̀ yọ sọ pé mùsùlùmí ni kò sí ohun dọ́jọ́ ìyẹn ọ̀tẹ̀ rí tẹ́lẹ̀ àlàkọ̀ pẹ̀lú Islam rárá. nítorí bẹ́ẹ̀ kọ̀ wá sí ohun tọ́lọ́wọ̀n wọn àti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك